ṣe ni máa ikú tó ní bèjé máa ọ ṣe lè máa ṣe lè máa. Ogbe alára. Mo máa bèrè. Kí lè wele? Ogbe alára. Ogbe alára. Ogbe alára. Ogbe tura ogbe ìtura. ni ogbe alára. òun ni ogbe alára. bẹ́ẹ̀ni. òun tún ni ogbe ìtura. bẹ́ẹ̀ni. ok kí ogbe yẹn mìíràn ó ní ẹ sọ fún ìlara lè ní mo rírì ẹ sọ fún ìdírò mo rírì ẹ fún àwọn ọ̀rọ̀gún tí bẹ nílé lá ó ní mo rírì ó rírì mi tó sọnù ó ní eré dí àwo. ó ní eré ti dé sílé mi. bẹ́ẹ̀ ni. irinwó. yáà. irú òsùn ọ̀yẹ̀ hmm? irú òsùn ọ̀yẹ̀ kú ó yá ẹ tún kárọ̀ ìdí gbogbo wa la. ó yá sọ. So kún ìró ìrósùn ọyẹ. ìrósùn ọyẹ. ìrósùn ọyẹ kú. Hmm. ifá ire ni. ok. ó sọ yìí pé kẹlọ kẹlọ kẹlọ kẹlọ kẹlọ ṣe sàárà fún ìyá yín tí àwa awo máa ń pè ní ẹbọ. Hmm. bẹ́ẹ̀ náà ló gba alára ti sọ oníkàlọ ṣe sàárà fún ìyá yín tí bá sọ pé ọ̀pọ̀lọpọ̀ oore olóṣì ń bọ̀ wá fún yín ìlú torí pé ìyá kan ló bí alára bẹ́ẹ̀ sì ni ìyá ìyá kan náà ló bí àjẹrò hmm. ìyá wọn náà ìyá wọn náà ló tún bí ọwọ́ àrùn pélélá hmm. gbogbo wọn lọ bá nílùú kọ̀ọ̀kan alára tìlú alára àjẹrò tìlú àjẹrò ọwọ́ ọ̀ràn gbélélá gbogbo wọn lọ bá but ọwọ́ àrùn gbélélá yẹn òun lẹni tó tó lówó jù tọ́nà ẹ̀ ńlá jù káyé ẹ̀ yọrí jù láàárín wọn tí òògùn ẹ̀ gbilẹ̀ ó dẹ̀ gbọ́ ó dẹ̀ rúbọ. èrè wo yáa. báyìí rántí adásù gbogbo láàlé. ègúnlélé múlélé àbí. Eh, òtúrá òtúrá òtúrá òtúrá ẹ̀wọ̀n rí. àbí. òtúrá ẹ̀wọ̀n rí. òtúrá ẹ̀wọ̀n rí. fún ọ̀fọ̀. ire ni bánà tó ń sọ. ire ni mẹ́tẹ̀ẹ̀ta. ire ni gbogbo ẹ̀ kò sí àyẹ̀wò fún yín. kábíyèsí Elédùmarè. tí bá sọ yìí pé ọwọ́ alára ọwọ́ alára ó ní kì í ká alára ó ní ọwọ́ alápá ó ní kì í ká alápá ó ní ọwọ́ aláàárẹ̀ ó ní kì í ká egungun ó ní ọwọ́ mẹ́wàá ò kì í kárí ó ní ọwọ́ ayé ò lè ká yín. ẹ̀yin ọ̀tá mi tẹ lọ búlọ́ọ̀kì whatsapp mi lórí internet ó ní ọwọ́ ayé ò lè ká yín. Hmm, kábíyèsí lédùn mọ́. ó lọ́wọ́ àwọn ọ̀tá ò lè ká yín nítorí ẹ ti digi àràbà láàrin gbogbo wọn ó ní gbogbo wọn ló mọ wà lábẹ́ yín ó ní ọlá owó èrè olóṣì ń bọ̀ wá fún yín ó ní kẹ́ máa gbé ìgbé ayé ìrọ̀rùn wa lọ eh, whatsapp tó bá wọ́n ti lọ àmọ́ àwọn ọ̀tá tó fẹ́ lọ blọọkì whatsapp wa ẹ wá wa lọ sí telegram ẹ máa bá wa ń bẹ̀ ẹ kí ni nọ́mbà ìjọmọlúwàbí ẹlẹ́ẹ̀kan. zero nine one. zero nine one. one eight. one eight. seven three. seven three. nine eight. nine eight. seven eight. seven eight. telegram nìkan. telegram for now. for now. ìṣẹ̀ṣe la gba o ẹ̀yin tẹ̀dẹ̀ bínú kẹ̀ ẹ má bínú so lọ yẹ ẹ̀pín ẹ wò kó mọ bó ṣe ń lọ má jẹ èèwọ̀ ẹni tó bá jẹ èèwọ̀ bí gbogbo babaláwo àgbáyé wọ́n ṣiṣẹ́ fún èlè dáwò gbogbo wọ́n ṣe kíni wọ́n lulẹ̀ tó. ó rí o ó ti ṣe bẹ́ẹ̀. ṣe lè má ṣe lè má. <laughs>